àwa ọmọ yorùbá àbára wa sọ̀rọ̀ dáadáa ẹ̀rí ibi tá à ibi tí gbogbo wa ń lọ òun ní àdéhà kọ́ wo na kìngì wa náà ń bọ̀ ẹ ọba àwo ọ̀rọ̀ ọba wa ta fẹ́ sọ lẹ́ni ọba Abdulrasheed ìwo ìwo lójú ọba <laughs> ẹ̀rí yọpì king bàbá àgbàlagbà àwa fẹ́ sọ̀rọ̀ àwa ọmọ Yorùbá ta ní ọgbọ́n ta ní òye wípé ṣé ọba wa yọpì king yìí kò lè fẹ́ obìnrin tó wá láti ilé fúlàní ṣẹ́rí ọba abdulrasheed ni ẹ pẹ̀lú olórí ẹ pẹ̀lú olórí ẹ ni ẹ ìyàwó tí ọba abdulrasheed tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ òun lẹ rí yẹn ní ọkàn ara tiẹ̀ àti ti tèmi láyé ìjọsìn gbà táwa ń lọ sí skul àwa àti àwọn ọmọ fúlàní haúsá ni gbogbo wa jìjọ lọ sí skul ní sixties níjọ náà lọ́hùn àwa àti àwọn ọmọ haúsá àti fúlàní àti ègùn àti dẹ̀pẹ̀ àti everybody ìlú ń lọ everything dẹ̀ ń lọ dáadáa bẹ́ẹ̀ náà ni ní ìlú òyìnbó lẹ́ni ní ìlú òyìnbó lẹ́ni gbogbo ibikíbi tí gbogbo ẹ̀yin ọmọ wa wà everybody ni wọ́n papọ̀ chinko China Hong Kong uh, Dubai eh, Zimbabwe whatever Ghana everything gbogbo aládìjọ fọwọ́sowọ́pọ̀ tájìjọ wà nílùú òyìnbó kí ló wá dé tí àwa Yorùbá máa sọ pé kí ọba Abdulrasheed kó má fẹ́ ẹni why tí a sọ pé nítorí pé ọmọbìnrin ó wá láti ilé fúlàní wípé ọba abdulrasheed kò láṣẹ láti fẹ́ ọmọ Fulani, pé fúlàní wọ́n máa gba gbogbo ilẹ̀ bàbá wọn <laughs> tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìlú òyìnbó tí ẹ̀yin wà tí ẹ ti ń sọ̀rọ̀ àwọn náà lè sọ pé à káwọn ọmọ òyìnbó pé kí wọ́n bá fẹ́ ẹ̀yin ọmọ nàìjíríà àbí kí wọ́n má fẹ́ ọmọ ghana àbí kí wọ́n má fẹ́ ọmọ ìlú kankan ìyàwó olórí ọba abdulrasheed nìyẹn ní èmi ti yín tòótọ́ àwa yorùbá aya ọ̀dàlẹ̀gàn ọba abdulrasheed is a yọpi king kango king ni <laughs> ọba tó yọpi tó gbafẹ́ ó dẹ̀ kàwé ó lè ní nǹkan tóun náà rí tí ò fi fẹ́ fẹ́ ọmọ yorùbá ó lè ní nǹkan tó rí tẹ̀bá wúlò tọ́ ní àwọn ọmọ yorùbá míì wọn ò dá láti fẹ́ nítorí èmi kọ́ fáìn nínú wọn ni but ìwà wọn ò dáa láti lè wá òun ni gbogbo wàhálà tí most of us tá à ń ní mo wá ní mo wá rò ó mo wá rí bí àwọn èèyàn ṣe ń pariwo wípé gbogbo àwọn ọba ọba ẹ owó náà àwọn ọba àsìkò làwọn eléyìí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ yorùbá mi orientation wọn sì lò gan wọn mọ̀ pé ayé ń yí à ń tọ̀ àyíndé náà sọ onítáyé bá ṣe ń yí ní ká máa bá àbí ẹ ẹ Musiliu ló sọ onítáyé bá ṣe ń yí ká máa bá wọn yí oní ọpọ́n àpàlà ti sún síwájú finally bẹ́ẹ̀ ni ilẹ̀ yorùbá ń lọ síwájú tí ẹ bá mọ̀ ojú ti là ojú ti là gan-an ojú ti là ọba Abdulrasheed ni ẹ èmi èmi láìka ọba yẹn o because ọba àsìkò ni wọ́n ẹ rí ni ọba fìtì ẹ ẹ̀yin náà wò ó ẹ wò ọba Abdulrasheed ṣe rí i pé ọba fìtì ẹ ó lùkù kàn ó dẹ̀ lùkù àwọn ọba àsìkò nìyẹn lẹ́yìn náà rí i àwọn kan tún máa wá lẹ́yìn àjọ láwọn ilé ìkàwé wọ́n ti ń change ọba but èmi mọ̀ pé ọba yìí ó máa ní problem pẹ̀lú olórí ẹ̀ tó mú wá láti eh, Canada mo mọ̀ pé ọba Abdulrasheed máa ní problem pẹ̀lú ẹ̀ mo ti sọ́rí yá àwọn obìnrin kò lè gba gbogbo pressure nǹkan kan tó ń lọ nílùú Nàìjíríà but the king try láti satisfy ẹ̀ ṣe gbogbo ẹ̀ but culture wa ó yàtọ̀ culture wa ó yàtọ̀ ohun tó èmi máa like tó dẹ̀ máa dùn mọ́ èmi nú ni pé ẹni ọba tó bá fẹ́ fẹ́ obìnrin kó má fẹ́ obìnrin tí wọ́n ti kọ́kọ́ bá sùn mo hó pé ọmọ obìnrin virgin ni kí ọba kò tó fẹ́ kò hàn ọ̀dẹ̀ lè kógun lọ nítorí ilẹ̀ Yorùbá kò easy láti kó lẹ́rú àfi tí a bá tara wa bí àwọn bàbá wa láyé àtijọ́ bó ṣe tà wá fún òyìnbó torí òyìnbó kò lè dédé park ọkọ̀ sétí omi kọ́ wọlé kọ́ máa kó èèyàn àwọn aráàlú tọ́jẹ́ ọba tọ́jẹ́ everything àwọn gangan ni wọ́n ń ta àwọn aráàlú táwọn òyìnbó tí wọ́n fi kó wa lẹ́rú. King Oguremi Foundation King Ogúnrẹ̀mí foundation ẹ type wọn wà lórí Google anything King Ogúnrẹ̀mí one love cheers happy Sunday. àwa máa jayé wa torí bàbá tó bí wa ti kú mo ń bọ̀ lórí ọba Abdulrasheed ìyá tó bí wa ti kú bóyá wàá sọ fún mi àwa ọmọ àti bímọ ọmọ ṣaláìsí ìrírí ayé ọmọ ọwọ́ wa kú wa ń ṣe bíi kínní kò fẹ́ kú ó ṣe bá lọ kò pọ́síbù ọlọ́run dábẹ́ bàbá òun bí wa sáyé ó lọ ìyá ó bí wa sáyé ó lọ ká nípa àwọn èèyàn ò kí ń kú ẹ mọ bí ilé ayé yorùbá ṣe ti rí a ti wà polluted so ìwọ tó wá wà lẹ́ni tó ń gbọ́ mi ó yẹ kó mọ̀ yí pé ikú máa pọ̀n ẹ́ níjọ́ kan kí ló wá ṣe ẹ́ tó múlé ayé tó ń mu kọ̀kọ̀kọ̀kọ̀ tó ń ra kàkà mọ́ ṣe Elédùmarè Elédùmarè níwọ̀ gan tó mọ̀ gbà tó máa kú ó mọjọ́ tó máa kú ó mọ time tó máa kú kí ló ń ṣe gàràgàrà fún ìwà àbúrò ọmọ tó ń gbọ́ mi ẹ̀ ń gbọ́ mi lẹ́ni ìjọ kan ẹ̀ ní gbọ́ mi mọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lẹ́ni náà ìjọ kan ẹ̀yin náà ò ní sí láyé ẹ̀ ní gbọ́ mi mọ́ ìyẹn ló máa ń jẹ́ ká rorí fún nǹkan tá a bá fẹ́ ṣe ló jẹ́ kí n gbé ọ̀rọ̀ ọba Abdulrasheed wá fún yín ní ti tèmi o ọba Abdulrasheed kò wrong láti fẹ́ ẹni tó bá wù tó fẹ́ fẹ́ ọba Abdulrasheed wrong rárá course ẹni tó wù ú lọ́kàn ẹ̀ òun ló fẹ́ ẹ̀ ó mọ̀ yìí pé ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tó ń wá bá ẹ̀yin ọmọ Ìwó Èkìtì Ilé-Ifẹ̀ Ṣakí bọ̀rẹ́bà tẹ̀tùwá edwin dross gan láti fẹ́ bẹ́ẹ̀ ṣe fine tó yẹn tí ẹ fine ìwà nu yín ò já rárá àìmọye tó ti fi kú pakọ nílùú òyìnbó ó ti ṣe ọba níṣekúṣe ẹ ọkùnrin ó ti ṣe ń mo dé ìtọ́ ọmọbìnrin kan ó ní ọkọ òun ṣe ọmọ mẹ́ta ló bí fún màá yẹn wọ́n á lọ kí nílé ẹjọ́ kan mú níwọ tó bí ọmọ mẹ́ta kí lọkọ ẹ ṣe fún ẹ tó fi lé ọkọ ẹ dànù ó ní kinní kan gbá kan ó ní ojú wíńdò yìí lòun gbàdá irú ẹ síta nínú bẹẹdúrúmù ọtún ojú sí wàá yọjú sílẹ̀ ńlẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ wà ń lo ìrù tẹ́ni ń dúkàrà tó ń dúkoro nísìn ìgbẹ̀yìn ní kẹ́wo tẹ́ máa lò ń lo ẹ̀yin ò ń fi àwọn tàwọn ọ̀ya yín àwọn àǹtí ẹ̀yin ò ń fi kọ́gbọ́n lo ìbò ni láti lè mọ ọ̀rọ̀ tẹ́ máa sọ àti bó ṣe máa behave pẹ̀lú ọkùnrin àti bó ṣe máa ṣe ilé ayé ẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó ní ojú wíńdò yìí lòun gbàdá ẹrù ọkọ òun síta ọmọ mẹ́ta ṣẹ́ni ìjọ yẹn tí mo kúrò nílé ẹ̀ mo ò délé ẹ̀ mọ́ òun náà rí sign wípé mo ò láìkẹ́ ìwà àtọkọ ẹ̀ ìjọ fún yín lẹ̀ ìjọ gbáléṣẹ́ everything ó tẹ ojú ọkọ ẹ̀ mọ́lẹ̀ ọba Abdulrasheed ìlú òyìnbó ló ń gbé ojú ẹ̀ ti rókun ó ti rọ́ṣà ó ti rí oríṣiríṣi nǹkan tó wà nílùú òyìnbó bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá òtẹ̀sọ́lé ilẹ̀ Yorùbá dì í ẹ balẹ̀ yorùbá jẹ́ gan ẹni tí ò bá fẹ́ yorùbá bóyá lọ́kùnrin àbí lóbìnrin ó jẹ́ òbúrú ìyẹn ò ní pé àwọn fúlàní máa gba ilẹ̀ yorùbá bí àwọn kan ṣe ń sọ èrò tàwọn náà ní o kò bá àdáwọ̀ kan dẹ́ẹ̀mẹ̀ bọ̀ kí lè èrò tiwọ́ tó ń gbọ́ mi lé ní ṣé nítorí pé ọba rasheed abdulrasheed ó fẹ́ Olúwo of Ìwó ó fẹ́ ọmọ Fúlàní ṣé ìyẹn máa sọ pé káwọn Fúlàní kí wọ́n gba Ìwó kò pọ́síbù ibi táwọn Fúlàní tí wọ́n máa ń gbà tí wọ́n máa ń gbà òun ni àwọn abúlé mo fẹ́ fi kankan hàn wá òun ni abúlé so kò easy láti sọ pé wọ́n fẹ́ ja ogun gba ilẹ̀ Yorùbá kan Kò easy. Look at him. Fine, good looking man. Fine, good looking man. Look at him. Fine, good looking man. He's a king. Tá a bá king ó ti fi hàn pé ẹ̀yin wa tá a bá lọ tá a king tó fine tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa kí wọ́n tún ìlú ṣe kí wọ́n má ta ilẹ̀ Yorùbá inú wa dùn ṣé èèyàn máa rí ẹlẹ́yà ní òun ò rọ́ba ẹ dáhùn ṣé èèyàn máa rí ọba yìí á sọ pé òun ò rí ọba this a good looking king ó dẹ̀ kàwé rí ẹ̀ ó mọ̀ òun náà mọ àwọn ibi tó bá kù sí tẹ́ bá ń sọ fún òun náà á fi àtúnṣe sí ọba Abdulrasheed ni ẹ ọmọ tó wá lọ fẹ́ tó jẹ́ Fúlàní òun ni tí ariwo fi pọ̀ kó má fẹ́ fúlàní kó má jẹ́ kí látàyé ayáyébáyé ni fúlàní àti mọ́là láti jíjọ́ ṣe pọ̀ lálẹ́ tí ń fẹ́ra wa láti bímọ fúnra wa ìyàwó ọba abdulrasheed ni ọmọ fúlàní ni black ni wọn lóòótọ́ nǹkan kan lè ṣẹlẹ̀ kí wọ́n pa wá pọ̀ kí wọ́n dà wá pọ̀ kí wọ́n ṣe everything bàtí yẹn ò mí pé àwọn fúlàní máa gba ilẹ̀ yorùbá kò pọ́síbù láéláé pé fúlàní nítorí pé ọba abdulrasheed ó fẹ́ ọmọ fúlàní àwọn fúlàní wọn á gbalẹ̀ yorùbá nǹkan tí òye ti fẹ́ kó yé púpọ̀ nínú àwọn ọmọ wa àwọn fúlàní mọ́là tẹ̀sán àwọn ló ní ìlú nàìjíríà ìtẹ̀bámọ̀ àwọn kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí fúlàní haúsá àwọn ló ní ilẹ̀ nàìjíríà tẹ̀bámọ̀ tí ẹ bá dẹ̀ fẹ́ gbà kankan lọ́wọ́ wọn sùúrù lẹ máa fi ṣe nítorí most of àwọn bàbá wa ti ṣe mistake láti bẹ̀rẹ̀ òye lèèyàn fi ń gbé ilé ayé kì í ṣe wàdùwàdù kì í ṣe wípé o fipò mọ̀rọ̀ sọ ẹni tó bá rò fún àṣà ni ẹ àṣà ni ẹni náà ẹ lọ wò dáadáa tó ń sọ̀rọ̀ gbàgbà tó ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ tó ń bú anybody àṣà ni because ilé ayé yìí kò rí bẹ́ẹ̀ àtòrí láyé wọn ní tó bá lò síwájú á tún lò sẹ́yìn láti ìbẹ̀rẹ̀ ọjọ́ táwa ti lọ ṣiṣẹ́ ní port Nigerian Port Authority táwọn dáńtàtà èmi bá bàbá dáńtàtà ṣiṣẹ́ dáadáa drop out lèmi ní school láti seventies tí mo finish primary school secondary class one ni mo kà tí mo ti ń sá kiri mo ti ń lo mọ́tò mo ti ń gun Harley Davidson èmi mo kọ́kọ́ gun Harley Davidson kó tó di pé Harley Davidson ló jẹ́ kí n lo ọdún kan ọdún méjì ní gbóbì ìbá ti wúùn wúùn tẹ̀wọ̀n pé ó ga ó tírín báyìí tí bá ti bẹ́ báyìí ẹnu mọ́tò ni ìyá àbèjì máa máa ké mélòó ló ti jáde nínú yín gbà yẹn bàbá yẹn máa kó mọ́tò bíi twenty máa thirty wọ́ọ̀tì kò sẹ́ tó máa yẹ díẹ̀ o haúsá ni gbogbo wọn tó wà ń bẹ̀ ẹ̀yin ẹ̀gbọ́n àwa bàbá wa ìwé lẹ̀ ń lọ́ǹkà ìwé tẹ̀ ń lọ́ǹkà yẹn òun lẹ fi bà ilẹ̀ Yorùbá jẹ́ lẹ́nu you want to be a professor you want to be a doc yeah, doctor that lawyer àwọn yẹn ṣìdá everything gbogbo àtọ́ wà tọ́ lọ sí lóyìnbó akùtẹ̀mí náà wà ń bẹ̀ náà lóyìnbó ló kú sí náà pẹ̀lú gbogbo bá a ṣe kéré àwọn kò làwọn náà wà ń lóyìnbó bàbá ṣe kíní kan ìlú òyìnbó ló kú sí kò mú nǹkan kan wálé pẹ̀lú gbogbo pòfẹ́sọ̀ ẹ̀ òun ló jẹ́ kí wọ́n gba ilẹ̀ láyẹni tí wọ́n fi ilẹ̀ ìmàmá tèmi bàbá láyìn tó bí màmá tèmi on park mọ́tò síbẹ̀ nísìnyí ní Broad Street ni ibẹ̀ là ń gbà wọ́kì side tẹ́ bá rẹ́ ní báyìí sòótọ́ ọ̀rọ̀ yín bàbá wa màmá tẹ́ máa ń sọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́ yín tó jẹ́ kí ilẹ̀ Yorùbá ká fà sẹ́yìn nítorí nǹkan tó yẹ kí pú a lot of you kẹ dúró ṣe gbà tẹ́tí wá kàwé náà tán lọ́hùn tó yẹ kẹ wá lé kẹ wá fi tún ilẹ̀ bàbá yín ìyá yín ṣe ẹ takú sọ̀hún ẹ bẹ̀rẹ̀ sí ń bú ilẹ̀ nàìjíríà ni ọlọ́run ló ní káwa náà gbóòórùn ìlú òyìnbó ẹ wá sọ pé àwọn haúsá fúlàní àwọn ló kún ní custom àwọn ló ní custom ní force haúsá fúlàní wọn kàwé ìyẹn lẹ rí wọn tán wà ní big post lẹ́nìí yorùbá díẹ̀díẹ̀ tó wà ń bẹ ńjọ́ náà lọ́hùn láyé gba akíntọ́lá fòsókè làkó ègbò ìmúlẹ́pọ̀n láyé gba west west ẹ̀ kọ̀ọ̀kan àwọn ìyá àwa tó jẹ́ yorùbá wọ́n ń ti àwa sábẹ́ bẹ́ẹ̀dì ni akíntọ́lá fòsókè làkó ègbò ìmúlẹ́kàn nìkan à ń wọ kiri lójú títí báyìí ni àtìgbà yẹn ni nàìjíríà ti ń sìnkì níbi tí wọ́n lágbára dé kí ló fojú bàbá Awólọ́wọ̀ ṣe níbi tí wọ́n lágbára dé èèyàn kọ́kọ́ ló pa eh, election 1992 or 93 kan ni àìtàbíọ́lá just one man the man is still alive still living ẹ máa pariwo ẹ máa ṣe kinní kan wọ́n ti sọ fún wa láti kékeré pé ìka tó bá ṣẹ̀ òun lọ́ba máa ń gé fúlàní tó bá ṣẹ̀ wọ́n bá mú kó dájọ́ fún yorùbá tó bá ṣẹ̀ tó bá mú kó dájọ́ fún mo fẹ́ fi nǹkan kan hàn yín ṣé fúlàní làwọn yẹn tí mo ti ń pariwo fún yín àwọn ọmọ wa ẹ̀yin àwọn lọ́la àwọn fúlàní àwọn lọ́la àwọn lójú àwọn ọmọ wa ló ń pààyàn ló ń hijack nígbà yẹn tí púpọ̀ wa ò mọ̀ tó máa dress bíi fúlàní ní ìgbà tí ọwọ́ máa bẹ̀rẹ̀ sí ń tẹ̀ wọ́n àṣírí wọn tú èyí tí ò bá ṣe dáadáa òun ni kẹjẹ ká máa face ká dẹ̀ ká dẹ̀ mo fẹ́ fi àwọn ọmọ méjì kan tí orí lọ bá lọ́wọ́ wọn àbí kíni mo fẹ́ fi wọ́n hàn mí tẹ̀wárí. ìwọ tó bá ní ọgbọ́n tó fẹ́ leave tó fẹ́ lu ilé ayé ẹ̀ dáadáa owó ara ẹ̀ ló máa fi tún wà ara ẹ̀ ṣe ìyẹn làwọn bàbá sọ pé owó ẹni la fi ń tún wà ẹni ṣe máma bá àwọn sọ̀sọ̀kúsọ tí ọba Abdulrasheed tó bá fẹ́ Fúlàní lẹ́nu choice ẹ̀ ni ìyẹn ò míì pé wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá bí gbogbo ìwó yẹn ṣe tó ó máa easy láti just kí àṣẹ mélòó ni ọba fẹ́ pa gbogbo àwọn ọmọ olóyè náà gbogbo wọn ti kàwé gbogbo àwọn ọmọ olóyè eh, ọba abdulrasheed gbogbo wọn ti wà ń everybody ti gbọ́n ẹ̀yin ni kí ẹ change orientation ẹ̀yin yorùbá ẹ yé takú sí ìlú onílùú mọ́ ẹ wálé kẹ wá tún ìlú tẹ̀yin náà ṣe tani ẹ wálé ẹ wá tún ìlú yín ṣe gbogbo yín jáde ẹ à ń sọ̀rọ̀ everything lọ bọ̀ ẹ ń sá àwọn fúlàní dúró sílùú ni náà yíbo dúró sílùú náà yíbo mélòó ló wà nílùú òyìnbó ẹ sọ fún wa àfahàn Somalia Ghana Ghana mélòó náà tó bá ti pa owó díẹ̀ wọ́n ń lọ lé wọn ni ẹ̀yin takú síbẹ̀ ni àwọn yín kan wá bẹ̀rẹ̀ sí bá íńtánẹ́ẹ̀tì jẹ́ wọ́n ń sọ̀rọ̀ ọba Rasheed ẹ kò ní right láti fẹ́ Fúlàní kò ṣe ní right ẹ̀yin lẹ́bi ni fẹ́ Fúlàní ó fi wá peace fúnra ẹ̀ ó ní láti wá peace fúnra ara ẹ̀ ni ìyẹn ò dẹ̀ mí pé ọba Abdulrasheed àbí ọmọ tó bá bí lè ní ó máa ta ìwò kò tó bẹ́ẹ̀ à kò tó bẹ́ẹ̀ bí ìwò ṣe tó yẹn ọba ni so ìtorí náà ní kí n mú yẹn wá fún yín ẹ̀yin Yorùbá ǹjọ́ tẹ bá bẹ̀rẹ̀ sí ń jókòó tẹ̀ ń rorí tẹ̀ ń ro gbogbo mistake tẹ ti ṣe ìjọ yẹn la máa bẹ̀rẹ̀ sí ní ìlọsíwájú ìgbà mélòó ló kù fáwa ìgbà mélòó ẹ wò mí stroke ló jẹ́ kémi náà rí báyìí táàrùn ò bá kọlù mí màá sì look good ju eléyìí lọ ìyẹn ò kí ń bà yín lẹ́rù ṣé mi mọ̀ pé máa ní stroke ni ẹ̀yìn mọ̀ pé máa ní stroke bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni nínú wa àtiwọ́ tó ń gbọ́ mi ìwọ̀nba là ń sọ nínú ọ̀rọ̀ lọ́rọ̀ èèyàn dẹ̀ máa ń fọgbọ́n sọ̀rọ̀ òye ni ọ̀rọ̀ ilé ayé yìí òye ni àwọn aráàlú ti rẹ́dì kò ń ṣe pé torí pé ó fẹ́ ọmọ fúlàní kò ń ṣe ọba wọn lè sọ pé kò ń ṣe ọba wọn mọ́ láéláé ó ti change orientation àwọn olóyè ẹ̀ àtàwọn aráàlú ẹ̀ wípé ayé ń sún síwájú nǹkan tèmi rí nìyẹn o ọba rasheed abdulrasheed ó ti change orientation àwọn aráàlú ẹ̀ tí wọ́n kàwé tí wọ́n move forward ó ti jẹ́ kí wọ́n mọ̀ pé ilé ayé yìí ń lọ síwájú ẹ máa ronú bíi bíi local person mọ́ gbọ́tẹ́mi rí tọ́ba yẹn tó ń ṣe fún ìlú ẹ̀ nìyẹn torí náà mo kí yín púpọ̀ púpọ̀ ẹ wò mí at sixty five stroke ló jẹ́ ń rí báyìí o tí stroke ò bá mú mi ẹ mọ nǹkan tí bá gbogbo ibi tí wọ́n gbé mi lọ́nbà dágìrì tí wọ́n ṣe ohun tójú mi mo rí ìtàn tí oṣù máa mú wá fún yín mo rí ìtàn tí máa mú wá fún yín òye la fi ń sọ̀rọ̀ ilé ayé wọ́n ní tó léde ò bá kú ojúde ò kò ní wú koríko kánáta mi ti kú lẹ́ni ni oríkó á ti wù ní gbogbo wájú ilé mi ó dẹ̀ ń láti máa ní ìtẹ́lọ́rùn anything tẹ́dá bá ń ṣe nílé ayé yìí please with what you have if you don't please with what you have torobo mọ̀rọ́sọ́ oríṣi blabla ó ń bú ẹ̀wọ̀n tó ju ẹ lọ kàn ń sọ̀rọ̀ blablabla pàṣán ṣì ń bọ̀ abá ẹ̀ àtòrí ni tèmi ọba Abdulrasheed kò lẹ́bi o ẹ̀yin ọmọ yorùbá ẹ ṣòro fẹ́ ó mọ̀ ẹ ṣògùn dànù ẹ lè máa gbé gbá sábẹ́ bẹ́ẹ̀dì ọba abdulrasheed nsìn ìwọ new king ẹ̀yin ọmọ ọba ọmọọba tẹ̀ ń bọ̀ ẹ fọgbọ́n ṣe ẹ change orientation àwọn aráàlú yín anybody ló lè fẹ́ ìwọ ni kò dúró déédéé. my people, na the video na una new watch finish so una see wetin happen for inside the video all right my people i would like to end the video for you. and if una never subscribe make una subscribe so that una don't miss any latest gist we i the upload On a bye bye till i come una way next time bye guys catch you my next video bye guys